sura makiya ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀rọ̀ nípa àkídà ni wọ́n sọ àwọn òṣèlú dín àtàkùn islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbẹ̀rẹ̀ ọba ọlọ́dún oyè wa gbájú bá tàlàyé lọ ọlá qur'an karim ọlá la ilaha wọ́n pè ní sọ́tò ṣùwárà nítorí wọ́n jẹ́ sọ́tò jáàmìá sọ́tò jáàmìá wọ́n ti wọ́n pè báyìí nítorí àwọn ẹ̀kọ́ tó ń kọ́ wa nípa ọ̀rọ̀ tẹ̀wéèdì nípa ọ̀rọ̀ akéèdà ni bẹ̀rẹ̀ sùúrà náà pẹ̀lú àwọn jàre àti tọ́sí ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسيم تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معيدين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم ọlọ́run ọba subhanahu wa ta'ala bẹ̀rẹ̀ sóra yìí pẹ̀lú àwọn òrófò ìjàhíyà àwọn afáàfi wa ìpínlẹ̀ wà nù àmọ̀dìzá ti Qur'an pẹ̀yìn lárúbáwá tẹ̀ ní fasaha àwọn aráàfin tẹ́ ń lò láti máa ti fasaha yìí láti fi Qur'an yìí ẹ rí pé ẹ àjẹ́zà láti kóró ẹ̀jọ́ ọlọ́run abẹ́rẹ́ pé tọ́ sí mímu ilé wa náà mọ̀jíza Qur'an àwọn orúfù jahiyya kejì pàmò orúfù yàtìmú wa tilkala ayatul kitabil mubin òun náà ni àwọn àmì àwọn àyà tíra tẹ́lá yẹ yanjú tí ó sì torí jú bẹ́ẹ̀ la'allaka bayakun nafsaka an la yakunu mu'minin ìwà muhammad ó ṣe rẹ̀ léṣe fẹ́ ṣe rẹ̀ kó wà lábẹ́ ni ààrẹ tó kó wọ́n bá islam tó rálẹ́bí sọ̀rọ̀ sẹ́lẹ̀ máa àlàyé ìtìyànjú àlàyé ìgbójúhàn ọ̀yẹ̀kẹ́ gbàgbọ́ gbọ́dọ̀ tó wá lè mà ìfẹ́ ẹnu ọlágbára àti pẹ́ tọ́lọ́mọba tó tọ́lọ́mọba tẹ́ fọlọ́mà èyí tí òtún bá yẹn gan àwọn simple things ta láàrin ara wa gan ẹlòmí ò rí fat and figures báyìí àmọ́ ń gbà tí ò ní gbà kò ní gbà náà ó di ọ̀ fat figures báyìí ni gbọ́ tí ò gbà ní gbà náà ni ìnáṣẹ́ àná lọ́sẹ̀rẹ̀ àlẹ́ yìí mìíràn sẹ́mẹ́ ìhà tó bá wà wọn náà bá a sọ àmì kalẹ̀ tó sọ́mọ̀ fún ọ tí ó tú láti wá dìgbà ìsìlámù láti gbọ́ zọlá àánáàkó omùlá àkọ́ ṣe àwọn ohun ọ̀rọ̀ fún ọ̀rọ̀ fún lápèjúwe ó mọ sọ̀rọ̀ kan pé táwọn yẹn bá dé láàárọ̀ tí wọ́n yẹ pé tí wọ́n bá kírun àṣùbà tún bá mu omi omi ò ní lọ tàbí ẹgbẹ́ òní kírun àṣùbà tí wọ́n pé láì kírun àṣùbà omi tó bá mu omi lọ sẹ́ẹ̀ ọwọ́ àmọ́ náà tún láti nǹkan ọmọ ẹ̀yà àti ìmì zikiri mi rahman rahman kò wá sí àwọn àmì tí ó wà bá wọn nínú wáàzí lọ́dọ̀ ọlọ́wọ́ bá àjọkẹ́ ayé mọ̀ọ́dá tó jẹ́ wíṣẹ́ tó ní ilẹ̀ kánú àná ọmọọ̀rọ̀ déèrè àfi kí wọ́n jẹ́ pé wọ́n máa sẹ́rí kò bẹ̀ ní nígbà wọn nígbà náà ni kábàbọ̀ kùtàyà àti ìmùnẹ́bà àmbá omi náà àmbá omi náà kánú bí ìyẹn ṣáàzì òun bẹ́ẹ̀ ni wọ́n pe àwọn àmì ọlọ́run yọ láìpẹ́ jọjọ wọ́n á gbọ́ròyìn àwọn nǹkan tó ń fi ẹ̀yẹ́ yẹn àwọn tó ní kò rí bẹ́ẹ̀ yẹn wọ́n gbọ́ròyìn rẹ̀ wọ́n rí ah, ka fi àwọn náà rí ilẹ̀ fi tẹ̀ ni bàtí wàá tẹ̀lé yẹn náà àti wàá mú jáde àwọn àwọn tí tí ó wúlò fún wọn inna fi dhalika la aya ìmá jẹ́kílẹ̀ ẹgbẹ́ ìmá rọ̀jò sí tó dúmọ̀ mọ́wọn ma ó tó lámì ọmọ mu'minin àmọ́ pọ̀lọpọ̀ wọn wọ́n jẹ́ láì gbọ́lọ́ ọ̀bà gbọ́ ọlọ́run jáwọ̀ gbọ́ ká gbà kálíbà wà náà wọn tó ń sòrìrì tó yẹn tó bá ni òun náà lọ́ba ní ìjùlọ gbogbo ìyí tí ẹni arahim ọba àṣàkẹ́ ọ̀run tí ó ka sáwọn ẹni rẹ̀ kẹ́ ọlọ́jà wà náà tọ́lọ́mọ ọ̀sàkẹ́ ọlọ́ọ̀bà náà. وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكاذبين وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي عن أبت بني إسرائيل وإذ نادى ربك موسى أن ائتي القوم الظالمين أنا تنبع تيولون وبارك نبي موسى عليه الصلاة والسلام ائتي قوم الظالمين بما جلابوا سيئة وتنسي أبو سيئة قوم فرعون أو فرعون ńlá ẹ̀tẹ̀kù síkò ìwọ̀kọ̀yẹ fún ọpá ọlọ́wọ̀ bá ní kó tí jí àwọn èèyàn pàmà kọ́lá rọ́bí inni àkáfò àyíkọ̀zẹ̀bò ní ọlọ́wọ̀ bá mọ̀ ń páyà kó mọ́ pèmí ló kúrọ̀ ṣìrọ̀nà lè gbá lọ pèmí ló kúrọ̀ odò ọ̀rọ̀ bí kò sọ́bìrì lẹ́yìn náà ọkàn mi le kí mo ràn mí lọ́wọ́ bí wọ́n náà ọmọ ayé yà zambi àti pé mo ní ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ wọ́n níjọ́ sí mo ṣe ti pẹ́ nìkan láàrin wọn fàákàfọ́ àyẹ̀ tòlóòn kí wọ́n ń páyà kó mọ́ pàmí padà wípé à ìgbọ́tọ̀ sákò lẹ́yìn tó pàyà ń jọ̀rọ̀ kọ́ọ̀lá kọ́lá onírárá òkùnrin rí bẹ́ẹ̀ láíláí tàbẹ́fẹ́ pọ̀ kò síbẹ̀ fàzàhábà bí àyà àti àdúrà tó sí pọ̀ mọ̀ yára ti pàmọ̀ àti pápọ̀ mọ̀ fàzàhábà àtiwọ́ àti àárò ẹ̀lọ́ bá pẹ̀lú àwọn àmì wa معكم مستمعون موافقين بقبولتين سنقول إني معكم إني معكم إنا معكم مستمعون بقبولتين سنقول أذن فآتيها فرعون إميد يبدأ فرعون فقولا إميد فأميد فإنا رسول رب العالمين وأتوريه أولا الجيش يولون وبابو بويد هكذا أن أرسل من معنا بني إسرائيل كنت بني إسرائيل أقول كيرو قال يقول قد يقوم بقلوها قال أولم ربك فينا بها وموزع رفع تجري يبقى على تجري وليد ما توانك ولبثت فينا من عمر كبتنين توبيا ودي تقبل عنه تقبل عنه odi wa fa'alta fa'altaka allati fa'alta odi odan ka to dawo popanya odan ka to dawo la wa anta min al-kafir odi jen jo pe ko ajon ti àwọn ni wa kafiri na ni je kan na kafiri tó bá ko lo bá qala fa'altu fa qala fa'altuha idhan wa anna min ad-dallin dem musibe ngba bi sheria lodi mi ò ní tẹ̀sán kan lọ́wọ́ tó báyìí lọ́yẹ̀ kejì báyìí lọ́yẹ̀ kejì mi ò ní nǹkan lọ́wọ́ ni fàfàrù tó mi nkùn mo á ọkọ̀ òkúdọ̀ yìí mo ọkọ̀ lù yìí ó di yìí lámà kíftó kò má mo páyà yìí mo pé é ẹlẹ́ mo páyà yìí pẹ́ẹ́pà mi nìkan wà hábálẹ́ yìí rẹ́bì ọkùnrin ọlọ́run wá ọgbọ́n àjẹlẹ̀ تلك نعمة تمنها علي ولي جنوا وجرا تلون سفمي أنا أبدت بني إسرائيل كيكو في بني إسرائيل أقول وقل وقلوا توقوا فيه كودي أما لوا بفراوا كما نهوريا لا فراوا نعم قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي يغفل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون فرعون بتجرى قال دي أول تصف أنا موسى عليه الصلاة والسلام قال فرعون وما رب العالمين فرعون لو كن يلوبا انا كنت أقول تاني يلوبا انا أقول ما تاني تاني يعني ما كن كن كن يلوبا وما رب العالمين كن يلوبا يا رب بجوال انا قال رب السماوات والارض لم مسافر تدعك قال النبي يلوبا ودقمني وان ó ní ọlọ́wọ́n ọba tó dá àwọn sẹ́mà àtìlẹ̀ وما بينهما تنتوا أن سمعت لهم يعني الجنون ملائكة wọn lọ da wọn lónìí wọn tọ́jú wọn nǹkan tó mọ kìnnìún tó bá gbà pé ẹ̀yìn kó lè dá wọn wọn lọ da wọn ọlọ́wọ́ bàtà wíwì kọ́lá liman àwòrán fìrà àwòrán wọn sọ fún àwọn ìjòyè rẹ̀ tí wọ́n súnmọ́ àwọn tí wọ́n yípo rẹ̀ tí wọ́n wà lọ́tún rẹ̀ rẹ̀ alátẹ̀sẹ̀bì أنا موسى ذاك فلسي قال ربكم فقالوا بتودع أو فقالوا بتودعي تودعوا بي ورب آبائكم الأولين كذا يعني قالوا ده ونا لو ده عم بعدين تجيبوا عجنة ولا بعنا لو ده قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون شلون أصابيجا أصابيجو من دجاجي وجيتوا أنا تنيو ويريني alámọ̀tọ́ wá fún lójú tó ebe déédéé tó wí kan rabbul mashriq wal maghrib ọlọ́run bá tí mo wí oní àlọ́gbà buyọ́ àti buwọ́ wọ́n máa bẹ́yìn àwọn ọmọ ní tó wà láàrin buwọ́ àti ọmọ ènìyàn ní gbogbo pátá nǹkan tó ń ta àkítẹ́ àìsẹ́ ti wèrè ó ní pẹ̀lú wèrè aláàmúsá ọ̀sọ̀ pé wèrè ó di tó bá ní làákà ìtẹ́ pé làákà ọba tó bá sọnù ẹ̀jí làákà ìbá sọnù ó bí yàwó rẹ̀ nìyí ọlọ́mọ sọ làákà ìbá ọlọ́ọ̀bà ọlọ́run kó sànù wa náà. قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين فأت به إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قالوا أرجه وأخوه وبعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فرعون بجرى قال إن أخذت اتخذت إله غيري لأجعلنك من المسجونين وموسى تباتم والله بعمي ليمي تنتم توسف فندمي ليمي آه ما هنكون فرسما آه فرسما هاتي مليم báwọn àjẹní pa máa rí tí wọ́n tí àwọn èèyàn lè kó bá máa sọ̀rọ̀ mọ́ wọ́n awọ́lá òjì tó kọbi ṣe ìnà ọmọbìnrin ń bá mú wá fún àmì kẹtọ́ hàn kọ́ tí wọ́n kó ti ṣe ọlọ́ọ̀bá ní ilẹ̀ ndébè tì bálẹ̀ mo lámì ìjọ pé iṣẹ́ ìyanu kọ́lá fún àti ibi ìyà ìkún tẹ̀mílẹ̀ sọ́ọ́dí kéèlì jára mi náà járí sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹlẹ́pàá

wàláyé léyìí òkèdẹ́ni tó mọ̀ nǹkan ẹ̀dá gan ah ọmọ nǹkan ẹ̀dá gan yòròyìnbó àwọn yòkúrójàkùn mi náà àròjẹkùn bí séèrè ọbẹ̀ léyìn kó lóye pẹ̀lú ọjọ́ rẹ̀ ni àmọ́ àbẹ̀ àtàmọ̀ kílìmọ̀ náà yín kílẹ̀ pàláṣẹ káṣí fún un kan lọ arjẹ ẹ̀pàtì náà wà àkàrà tó ń pọ̀lọ́ mọ́ ẹ̀yà ìtọ́jọ wáyé ọba àfẹ́ ìmọ̀dá ìlú àṣírí ẹ̀wà gbọ̀nsí àwọn gbogbo àwọn ìlú mọ̀dá ìjẹ́mọ̀ Madina ẹlọ káàkiri gbogbo kẹlẹ̀ kójọ gbogbo àwọn òpinà tó mọ̀ ń pa ẹlẹ́kún ọjọ́ ya àtúrókà bí kó lè saharin alim saharin mubalaga sa'ir àwọn òpinà tó mọ̀ ń pa tó táwọn gabi dàjẹ́ nínú dá kún ọjọ́ náà fàdúmí àti àràtú فجمع السحرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم فألقوا حبالهم وعسيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون فرعون أنا سيد بقبوة وجلنا الله بقبوة بلد وجيوك بناكم السحاري وقال فجمع السحرة لميكات يوم معلوم بقوا وجمع جوم بقوا جمع جوم بقوا جمع جوم بقوا جمع جوم بقوا جمع جوم بقوا جمع جوم وقيل للناس هذا هل أنتم مجتمعون وصفهم يقول سينو قدوا سوى أبو باس السبو موسى أنك وما إلى ذلك وصفهم يبان هو يا موسى أنك لعلنا نتبع سهرك تبالي وآتي إن كانوا هم الغالبين sọ́kọ́ àwọn aborí musa ágbè wọn a máa pariwo tẹ̀lé wọn a máa kó pé àwọn aláborí fọlámà já asá ara tó ń bàtà wọn kùnà ìkójọta káló fìràáwòn wọn ni májẹ̀mú àdéhùn pẹ̀lú fìràáwòn agreement wọn pé la in lana la ajran ìwọ fìràáwòn dájúdájú tó fún wa ní owó ẹ̀yà wa ẹ̀sánlá ìkúnnà náà gàlìbí tó bá borí musa tá a gba special gift lórí ẹ̀ kàrọ̀ náà àmì ó ní bẹ́ẹ̀ ni kẹ́lẹ́gbẹ́ yẹ́ gbàgbé jùlọ wà iná kùnmẹ̀ ìdán lamina mẹ́kọ̀rọ̀bí ẹwà náà tó súnmọ́ tó sí ẹ̀ ní jìnà sí palace ma mo máa sọ gbogbo tí máa rí Abuja tí máa rí set of Abuja yẹn fìrà oníyà ni bí táwọn president ń gbé bá kó mẹ́ta yọ káwọn litigators gbogbo àwọn àwọn tẹ́kọ̀ àwọn táǹkà dínà gan lúpé kankan kúbúwà kankan àwọn ẹ̀rìn rìnrìn kẹtọ́ káwọn táǹkà ó dẹ̀ bẹ́ẹ̀ ni fìrànà tẹ́ bá ti borí Musa ẹ̀ ní jìnà jìnà máa olùlá nínú mọ̀kàrọ̀bí ni ẹ wà nínú àwọn tó ń tó kàrà Musa alkoma antum Musa sọ fún ẹ̀ tó ẹ̀dá nǹkan wọn إذا عندما بدا أسير كتب أسير كابو فألقوا حباله مبدعوا كماله فألقوا حباله وعسية ومتوه قاموا عمدي وداله وقالوا بعزة فرعون ومن قلوبه فرعون إنا لنعن الغالبون بجل أجوا أولا هو بوري قلوبه فرعون ومقلوبه بوروني أبرا روني قلوبه فرعون فألقى موسى عصاه موسى طوال ناني طوال رمضة بعنا بلان وتعوالما فإذا هي تلقف ما يعكفون بدو بس بسكوب بأمنين فألقي سألة الساجدين أو أكدت موسى أبو أسفر على قواي بدو وضع الإسلام سيد بدو وضع سجود وتربى قالوا آمنا بربنا العالمين ولا أحد الضلوبة إيماني تريد كرو mẹ́nu yakin ọmọ inú gbàgbọ́ àwọn tó a gbogbo ìdájọ́ rọ́bì musa wà harun ọlọ́ọ̀bà musa àti harun láàárọ̀ yẹn ọmọ kan náà mi létí bàbá ẹnì sọ́njọ́ ti amẹ́ríkà ló ń fẹ́ bọ̀ wá atáàkì nàìjíríà nigeria ni nítorí nínú àwọn countries tọ́lọ̀ ọlọ́wọ́ ọba ní nàìjíríà ó jẹ́ kanú wọn pàápàá jùlọ àríwá nàìjíríà wọ́n jẹ́ kanú wọn ọlọ́wọ́ ní tí àwọn ẹni rẹ̀ rẹ̀ kí àjẹ́ wọn báyìí ẹ̀rọ àwọ̀ ìgbàsán sọ pé àwọn tó ń bọ̀ wá nàìjíríà ẹ̀rọ wàhálà tó bá amẹ́ríkà ni wọn ò rí wàhálà kan tí wọn bá já obi àbòsí wọ̀láì wàhálà tí wọ́n ṣe bẹ̀rẹ̀ ni mo sọ fún yín pé in the 80s ní late 80s tí wọ́n ń jẹjà Russia àti Afghanistan báwọn Russia àti lágbára tó yìí tí wọ́n báwọn mujahideen Afghanistan jà wọ́n fi àjẹ wọn àwọn Afghanistan wọn wá owó káàkiri wọn arẹ nìkan pè tẹ̀míìn wọn ra wá Nàìjíríà yìí markazi láti organize wáàlì tó ṣe ní jamaatu lọ́sùn fúlàn àwọn speaker orí ọkọ̀ wà lákúlọ̀ síbẹ̀ tàbí ti organizer eh, program yẹn bàbá yẹn sọ fún mi pé ògùn ọlọ́run ká gbọ́kànlẹ̀ lóòótọ́ lọ amẹ́ríkà lágbára àti russia lágbára amágbára àwọn òṣìṣẹ́ ọlọ́run wa ó ní àwọn afghanistan mujahideen afghanistan yìí ń wò ní bọ́ǹbù wọn ní àwọn kan òkò ni wọ́n fi ń bá àwọn russia jà wọ́n bá sọ òkò wọn báyìí tó bá báńkì lórí amọ̀tàkà àwọn russia báyìí ní bọ́ǹbù ló ti dáhùn Allahu akbar ma ti báyìí bí bọ́ọ̀mù yóò ti dáhùn nígbàtà àwọn Russia wá rí pé àwọn pípì àwọn olè rí wọn tó pé àwọn amọ́tàn tí wọn ò lè gorí òkè àwọn òkè ló sì wà ń bẹ̀yìn wọ́n lè kó àwọn plane plane wọ́n fẹ́ ń ju bọ́ọ̀mù lé wọn lórí ẹwà àrí àgbàlagbà Afghanistan mujahid يوعدون يكلي اللهم روش قوي وأنت أقوى منهم أنا بعلوك الرشي لبرا وأنت أقوى منهم أما لبرا جوالهم وأم فوقنا أما ننفو لرواي وأنت فوقهم أنا بأسوى لوري سمهم ولا دوري لا أسوى لوريهم دمرهم أنا بدمروا أنا جمبوا أنا لي ريبلي يريد جمبوا أودي وأنت سلني 1988 1988 bí Russia bó ti kọ́ èrò rẹ̀ bó ti kọ́ èrò ẹ̀kọ́ ní Afghanistan ó di àwọn mujahideen ní Afghanistan àwọn náà wọ́n fọ́ọ̀mù gọ́ọ̀mẹ̀ntì òmìnira ìlú Afghanistan kọ́ bá tọ́ sí dáadáa àwọn Amẹ́ríkà tí wọ́n lọ lórí pa lórí àwọn Iran àwọn Iran àwọn òdòdó náà àmọ́ wọ́n ti Amẹ́ríkà àwọn gbẹ àwọn kọ́ bá wọn sí kó tọ́ bẹ́ẹ̀ ni agbára ọlọ́ọ̀bá ti gbogbo ọgbọ́n àwọn ẹ̀yẹ lọ ọlọ́ọ̀bá kó sànù kádó báyìí àbí báwọn kó sànù ọlọ́ọ̀bá sọlá nàbí karim wa ala alihi wa ashabi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh